أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله تعالى الذي أهدى من يشاء عباده وأرسل رسوله إلى الناس جميعا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله ọba tó dá sí ìgbòho náà ti máa ń jẹ tó bá fẹ́ má nà nínú àwọn ewu rẹ̀. kẹ́lẹ́ ló ra àwọn alámẹ́nà èyí tó tọ́ èyí tí ó máa tọ̀ kẹ́lẹ́ ló ra àmẹ́nà èyí tó yẹ tí ó máa gbà tí ó máa tó ń bọ́ lọ́wọ́ bá àdá ọlọ́wọ́ aláǹtí gbogbo ọmọ ènìyàn pátápátá ẹ̀rọ fèrè òjíṣẹ́ lá صلى الله عليه وسلم أراد الله أن لا أضرابه أضرابه àjẹ́ ìkọ́lọ̀ ọ̀gá tó ṣe léyìí ọ̀rẹ́ ọ̀gá ni ọ̀gá yóò ní o bẹ́ẹ̀ sì ni kò lọ́gbà kan kò láfiwé kò láfijọ kò ní máa yẹ kọ́ òbí. àbúrò ẹ̀ṣẹ̀ ìrọ̀lẹ́ Muhammad sallallahu alaihi wasallam ẹ̀rú ti rẹ̀ ní ìwúṣẹ́ rẹ̀ ní àti ọlọ́run máa ń kọ́ àlékún ìkẹrẹ àlékún ìkẹrẹ. àwọn sàhábà tí wọ́n tẹ pẹ̀lú rẹ̀ tí wọ́n dúró sí i tẹ́sí náà ti di tó lọ sí ọlọ́run àti àwọn náà. gbogbo àwọn ẹni ẹni tó ti wá lọ tí wọ́n sá sórí ẹ̀sìn yìí ọlọ́run wa kẹ́yìn kọ̀ọ̀kan wa. àwọn náà sá wá ń bẹ láyé lórí ẹ̀sìn yìí ẹ̀sìn náà ti kọ́lọ̀ sí aṣojú. àtúbọ̀tẹ́ ẹnì kọ̀ọ̀kan wa lọ́sí ó dáa. àwọn ọmọdé wọn wá mọ́wàá yọ káàbí òun náà wọ́n ti yọ orí sí àdá ẹ̀mọ́ wa. ìfọwọ́sẹ̀ yìí náà ẹ̀yẹ ń sọ ọlọ́run bá wa bá a ti máa ń sọ fún wa ní gbogbo ọ̀sẹ̀ táwọn èèyàn láyé láwọn ọ̀nà àlùmọ̀kọ́ yìí tí wọ́n ti gbàgbọ́ àgbè nǹkan mí àbíká ti gbàgbọ́ agbára lé nǹkan mí àtọ́gbàgbọ́ àgbè nǹkan mí àtọ́gbàgbọ́ ẹ̀rù nǹkan mí lẹ́yìn ọ̀dọ́ ẹ̀já ẹ̀jẹ̀ nàìjíríà. wàtàkùnù akọ fata àwọn ọ̀fùrù ó wá sí ọ̀rá yẹn lẹ́yìn kọ̀ọ̀kan wa lórí àwọn tá a jẹ́ mùsùlùmí àwọn tá a fẹ́ iṣẹ́ àbùdá náà kájú bá wọ́n lẹ̀ àwọn tá a fẹ́ sáfúnná ká lọ ma ọ̀nà táàbù àbùdá náà káàbù lọ gbọ́yé ọ̀nà táàbù sáfúnná kí wọ́n ní ọ̀nà táàmà táàbù àbùdá náà òun náà ti ká lọ pátá ní ẹ̀rẹ́ ìwà ṣe. Sallallahu alaihi wa sallam ẹnikẹ́ni tó bá mọ àtẹ́bí tó fẹ́ ṣe àtẹ́bí tó fi ṣe àtẹ́bí tó fọ̀rọ̀ ṣe àtẹ́bí tó fi wọ̀ ṣe àtẹ́bí láàdá òkòtò kò sí tí ó padà ṣe ìdókè lọ́wọ́ láyé yóò tẹ̀lé tí ó là láyé ìyá àmà náà yóò tẹ̀lé tí ó lá. àbí ọlọ́run kọ́lọ̀ sí àlè màgbẹ́ ìlú wa. ìwọ́sẹ̀ sì máa ẹ̀yọ́ tó sọ náà bá wa ẹjọ́ bí àgbà ìjọba ta fẹ̀rẹ̀ fún wa bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn àgbẹ̀ òfin wa màrúfà ní muhammadu rasulillah sallallahu alaihi wasallam sani àrẹ́bí wa muhammadu ṣe mímọ àrẹ́bí bó ṣe dáhùn àyàfún wa káàmọ́ lọ́rùn ọba tá a ti fèsì òun náà ló sọ̀rọ̀ àyàfún wa káàmọ́ àrẹ́bí wa muhammadu ṣe. ìdìbò àwọn abáfẹ́ tó ní ọ̀sẹ̀ tó kọjá. òun náà ni báwo ló ṣe fẹ́yàwó bákan náà báwo ṣe rí láàrin àwọn èèyàn rẹ̀ kí ni wà rẹ̀ kí làwọn èèyàn rẹ̀ ṣe kí lòun wù níwà. Èdè àtúndáwà lórí wípé àwọn èèyàn tọ́lọ̀ wọn bá sara rẹ̀ ló tọ́lọ̀ láàrin wa ẹlẹ́bọ ni gbogbo ìwà tó ọwọ́ wa ìwà àmọ́nà ọ̀nà àdéjì ọlá ó ṣọ́ àdẹ́bí ó dáàbò rẹ̀ tó àdẹ́bí wa mọ̀ wà kankan nínú àwọn ọ̀rọ̀ àwọn yìí kọ́lọ̀ tí wọ́n á pè wọ́n kọ́lọ̀ tí wọ́n á sọ lóṣù ṣẹ́. ìwọ́jẹ̀ sì náà ẹ̀yẹ lóṣù ọlọ́run rárá èyí bá wà á gbéyàwó lónìí ìná ìyàtọ̀ mọ́rí ìbíbi ìṣàkólé náà tí ọlọ́run ọba láti àárò ṣàárà ìdáàbòbò tí ọlọ́run bá láàbò àwọ̀tà àdà tó ṣe wọ́n ti wà mọ̀hámà ọlọ́run àwọ̀tẹ̀lẹ̀ tó ti yàtọ̀ láàrin àwọn èèyàn tá a ti gbé òdìdí. tó ti yàtọ̀ tí èmi àti ìwọ tó ti yàtọ̀ tó ti lásìkò kí ló fà á tàbí bí ọ̀rọ̀ iṣẹ́ wò tàbí ṣàlàyé fún wa tàlàyé kì í. àdìgbé lóde ọ̀pọ̀lọpọ̀ àwa mùsùlùmí ẹni tó ní kálukú wọ́n ṣe níwájú náà ń dọ̀rọ̀ kọ́ṣe rẹ̀ àdẹ́bì kọ́. ó fẹ́ẹ́ wọ ẹlòmíì àfa rẹ̀ ló fẹ́ síwájú tó ń mọ́tò rẹ̀. ìta àfa rẹ̀ bá ti sọ òun ní máa ṣe. kò bá àwa bá náà mú kò bá àbáta náà ti mú ṣèbá àfa àdìgbé ní iṣẹ́ òṣèlú ọ̀dọ̀ a sì rí kan wá ẹni tó dájú ní pé àwọn sẹ́wù kan òun lòun tó síwájú tó òun kọ́ ṣe wọn. ìgbà wọn sẹ́wù yìí ṣe yìí kò wá fẹ́ wá sí sọ́bàtà ọlọ́ọ̀kan sọ́bàtà àtẹ́sì kan sáwọn sẹ́wù yìí wáyé ayé àwọn yẹn sì rí wọn sẹ́yìn ní wa wọ́n sì rí wọn pé òun náà lẹ́yìn wa ní ìgbọ́bá tó náà ni wọ́n ṣe kò bá àtàwọn pẹ̀lú ìwà Muhammad. tàbí wá ní yẹ̀wò fún wa àbẹ́nìkọ́yọ̀ ni a tẹ̀lé nínú báwo ló ṣe rí. tá a bá mà nábì á bẹ̀rẹ̀ sí pé a ní sí ẹ̀dá kankan tí wọ́n gbà lẹ́nu ọ̀nà àmọ́tẹ́lẹ́ ní dáàbà pẹ̀lú ju àtẹ́sí fún ara rẹ̀ lọ. torí bí àtẹ́sí yìí làbúgbà ti tẹ̀lé o àtẹ́sí yìí ni ó má ló tẹ̀lé o àtẹ́sí yìí orí òṣùpá ló tẹ̀lé o àtẹ́sí yìí orí áyì o àtẹ́sí yìí ni gbogbo àwọn sọ̀rọ̀ àbàgbà lọ́nà náà ti gbà fáwọn náà tí orúkọ ọwọ́ ti ń bẹ ní oníṣẹ́ òjò parí ẹ̀yẹ́ ń ṣe ọlọ́ọ̀bá wa àwọn ìfọ́ àwa ni làmúyẹ́kùn ni àlìkàmá àlìkàbí àìsà àlẹ́yìn Muhammad sallallahu alaihi wasallam wà á rọ̀ fàdí ìfọ́kùnlá àdùgbò wájú yìí wọ́n ní ẹ̀dá ìwà Muhammad sallallahu alaihi bá a ṣe ń wọlé a ní àlẹ́bí ló pé níwájú láàrin àwọn ẹgbẹ́ rẹ̀ àlẹ́bí ló pé ní ìjọba àtìjú láàrin àwọn tọ́lọ̀ ọba ti fà á yọ àlẹ́bí ní àwòkọ́ṣe àwọn adínígbèjì àlẹ́bí tó pẹ́ yìí ìṣàwòkọ́ṣe rẹ̀ yìí wọ́n ní kò jẹ́ ìkàkà o àgbàdà bí bàtà máa tí wọ́n ti wọn ká tó ń pè ìdè lóṣìṣẹ́ àti ká tó ń polí síra wọ́n ní kò máa bẹ lórí ìkàkà لم يكن نتيجة تلبية الحد أو وجه أو أثر تعقيب الإنسان أو رد قبضه kódà ìwà tá a ní àdẹ́bí ìwú yìí bá dẹ́bí torí ààrí níbi òbí kan ló kọ́ torí bá ní á bá dẹ́bí torí dáa torí bàbá rẹ̀ ló kọ́ òun ló ti dáa bá dẹ́bí torí dáa torí ìyá rẹ̀ ló kọ́ òun ló ti dáa. bẹ́ẹ̀ ṣe dá lóyìn àwọn olùwọ́pọ̀ àwọn ni wọ́n kọ́ òṣìṣà ọ̀pọ̀ olùwọ́ta ìjókòó yìí táwọn yẹn ròyìn wá pé a dá lóyìn àbáníwà dáadáa kan àbáwùwà kan táwọn yẹn fi pé à ẹni ẹni á lè ta ọlọ́ta lọ́rẹ̀ ìmọ̀ ọ̀gá ìmọ̀ olùkọ́ ìmọ̀ bàbá wa ìmọ̀ ìyá wa. وإنما ولد نبوة محمد صلى الله عليه وسلم àlè rí nílé àtẹ́sí káwá wádìí rẹ̀ lọ káwádìí rẹ̀ bọ̀ síwájú ká tó ń lò ìdíje ló ń ṣe ká tó sọ́dà lẹ́bí àlè wádìí rẹ̀ sọ́dọ̀ àwọn òbí rẹ̀ báwo lè lò kọ́ àlè wádìí rẹ̀ sọ́dọ̀ àpá àkàtà àpá àkàtà ló kọ́ àlè wádìí rẹ̀ wípé olùdè ká náà lè tóbi wá nílé. ìbádàn náà yóò dà á rí àwọn àlùfáà ní وإنما كان أثر وإنما كان أثرهم إناية الله سبحانه وتعالى لهم أبدا نفع سيادة محمد صلى الله عليه وسلم tó ń fi bó ṣe rí ìlú ọlọ́run ta ló lójú tòrò ọlọ́run ọmọ ọba adéjà òun ló mọ́ sẹ́lẹ̀ wà Muhammad sallallahu alaihi wasallam ọlọ́ọ̀ba ẹ̀dẹ́dà olóńgbà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ bá wà àlùwọ̀sẹ́ndà ọlọ́ọ̀ba ẹ̀dẹ́dà olóńgbà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ bá wà àlùwọ̀sẹ́ndà ọlọ́ọ̀ba ẹ̀dẹ́dà olóńgbọ̀ fúnra rẹ̀ tó sì gbọ́n olóńgbò onímọ̀ olóńgbò lẹ́kọ̀ọ́ làdájú ti ṣe rí bó ṣe rí. àwọn tí wọ́n rí fọwọ́mọ́ọ̀lì fọwọ́mọ́ọ̀lì lẹ́sìn ọ̀dàpọ̀wù ni àgbà yàgùn náà wá sí kọ̀ọ̀bà ìlànà ìwà mẹ́jẹ̀ ìmáàlì yìí.

òun náà yàrá ìwà Muhammad sọlọ bá wà àwùsọlẹ wọn lọ wá sí àdáni kalẹ̀ àdáni wá jẹ ẹni tó lọ gbó kalẹ̀ fún èdè àti ìwọ. nínú gbàdúrà wọn ṣẹlẹ̀ àwọn wàjú ìyàwó ọlọ́wọ́ ẹ̀kọ́ wa lẹ́kọ̀ọ́ ibi ẹ̀yìn mùsùlùmí tẹ ẹ bá fẹ́ dá tẹ ẹ bá fẹ́ mọ̀ wá wù tẹ ẹ bá fẹ́ dá lẹ́sìn. sallallahu alaihi wasallam ló ń dá sí pé mùsùlùmí lónìí yóò máa mú ẹ̀sìn lára àdẹ́bì yóò máa mú òfin lára àdẹ́bì yóò máa mú ìwà lára àdẹ́bì yóò máa mú ìbáàdì lára àdẹ́bì yóò máa mú bẹ̀rù ọlọ́run lára àdẹ́bì yóò máa jìnnà sí ìgbọ́nà òjẹ́ tó bá pọ̀ sí àdẹ́bì yóò máa ṣe lọ́nà fẹ́ tó bá pọ̀ lọ́nà ìwà ìbádàdá ìdá àdà òwò àdẹ́bì hàdáhùn lèkúlì má yẹ̀lí ìlú lápùtàwó wọ́n ní ọlọ́wọ́ bá dáàbò àdùrò sàhárà ọlọ́run fún ara rẹ̀ olùdókòwò tó yá sí ó dá pẹ̀lẹ́ ìwà Muhammad kúrò gbogbo àwọn ìfẹ́ tí kó máa ń kọlu ẹ̀ ní láwọn ìwà burúkú ìmọ̀ nígbà tí a pààrọ̀ bí olè ìmọ̀ nígbà bí ìṣìná dídò bí máa ń kọ́ lòdò bí yóò ṣe ìṣìná bí kámu ní bí máa ń kọ́ lòdò bí yóò mú sí bí káṣe ìṣìná bí máa ń kọ́ lòdò bí yóò ṣe ìṣìná bí káṣe ìṣìná bí máa ń kọ́ lòdò bí yóò gbà ìṣìná. gbogbo àwọn ìwà burúkú náà sọ yìí kí ni máa ń kọ́ lòdò àwọn ọmọ ìyàwó náà ní ẹ̀mí. àwọn ọmọ àlá ó dáàbò lẹ́nu wa Muhammad ó tún dáàbò lẹ́nu wa Muhammad gbogbo ibi máa wá kọ lè ní lẹ́nu ibi máa mú wà sẹ́yìn ni máa ṣe wọ́n àwọn ará ọlọ́run wọn dábò gbogbo rẹ̀. àwòyá àkíyè sọ̀fẹ́ àrùn àrùn nínú wípé ọlọ́run bá àlejò ọlá ó wá ṣe àlẹ́bí láti ó wá ṣe èmi àlẹ́bí láti amọ̀kà tó ń bá kẹ́kẹ́kẹ́ká. débi ilé èmi àlẹ́bí kò ta àṣọ ọlọ́run bá ká tó lóye tuntun ló ń ṣẹlẹ̀ ẹ̀mí òṣìṣẹ́ ọlọ́run nígbà tó tún di òṣìṣẹ́ tán nígbà tó tún di òṣìṣẹ́ tán ẹ̀mí rẹ̀ ń dàgbà sókè sí ni ní ti ìmọ̀ tẹ̀lé ìgbọ́nà òfin àti ìmọ̀ ìtẹ̀lé tọ́lá àti ìjọba lòdì. ẹ̀yọ́ ti ọlọ́run bá wa àwọn àdúgbò àti kí ló fà á tọ́lá ọba wa ti ṣe léyìn. ìyá ẹ̀dùn lẹ́kùn ní àgàdì ìgbà láti yí ìdá ọ̀yìn yìí wọ́n ní ọlọ́run bá àdá ó pa lépe fún àdéhùn àmàmánà nítorí iṣẹ́ tá a fẹ́ rà ní. lóbi ká sí pé láàárín àwọn ẹni bá tẹ̀lé ti jáde àwọn lábáwá bí wọ́n ṣe burú tó lẹ́dàá tí wọ́n burú tó níwà nígbà tí ó sì fi láàpọ̀ láàrin wa. ọlọ́run máa tẹ́lẹ̀ kan fi lẹ́dẹ̀ẹ́ rẹ̀ tẹ́lẹ̀ kan rẹ́ ẹ̀sìn ọlọ́run lára ọlọ́wọ́ á fa ìdíkayọ láàrin wọn ọlọ́wọ́ á kọ́ ọlọ́wọ́ á dùn má ó wá gbà. bẹ́ẹ̀ni pé gbàgbé ẹni yìí tọ́lọ̀ orí ìdáyà àwọn náà lè sọ pé ṣé lágbájá ni tó já sí pé àwọn tẹ́ ẹ mú ẹ̀ àwọn tó ń ṣe ni kò ní lè sọ́dọ̀ lọ́wọ́ àwọn ọmọ náà ìyàwó ẹ̀ ti bẹ́ẹ̀ ọlọ́wọ́ agbára ẹ̀ ti dìbò wọn. وحمل مثلا تلك الرسالة يتطالب كمالا نقديا يكون صالح فيه مثل العادة لغيره من سائر الناس أبن محمد صلى الله عليه وسلم ọlọ́run wá ṣe àlẹ́ nígbà yìí débi wípé tábà ní ta ló pé jù láàrin láàrin wọn ń tà náà ta ló fa ìṣù láàrin wọn ń tà náà ta ló yẹ fúdù láàrin wọn ń tà náà ta ló yẹ aníwájú láàrin wọn ń tà náà àwọn náà ò lè mẹ́lì kankan jáde ju ta ní lọ́wọ́ ẹnu wọn sábà àwọn àlùfáà ti ká kí èdè gbogbo àwọn ẹni tọ́lọ̀ máa ń yọ láàrin àwọn èèyàn wa tọ́lọ̀ máa ti ṣe wọn láàrin ìṣù àbúrò máa ti ṣe wọn lóṣèlú. wọ́n máa jẹ́ ẹbí máa jẹ́ àdúrà ìwà. lókìdá bí pé àwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ táwọn èèyàn máa sọ nípa ẹbí ọlọ́run èyí tó ń bẹ nínú ìwé ìlànà yẹn gbé gbà bí ilé ẹbí ọlọ́run bá o ó yó nígbà tó wá ó wá ń bá ọmọ rẹ̀ ìròyìn eléyìí ò tọ́ sí náà ọlọ́run torí ọlọ́run ò ní ṣẹlẹ̀ pẹ́ àyàfi kó jẹ́ ti kó ń da àdúgbò àwọn kíkì nígbà àwọn èèyàn rẹ̀. ọlọ́wà gbé àtẹ́lẹ́ kalẹ̀ fúlárúbáwá ọlọ́wà gbé àtẹ́lẹ́ kalẹ̀ fẹ́ni tí òṣì lárúbáwá kó lè bá àwọn ẹgbẹ́ tó ga lọ táwọn ẹgbẹ́ kí ni táwọn لقد كان لكم في رسول الله أسوة حسنة Ọlọ́run bá ní ẹ̀yin mùsùlùmí ẹ̀yin bẹ́ẹ̀ gbàgbọ́ lọ́sítọ́ àti lódodo ìgbà tẹ fún yìí àwòkọ́ṣe dáadáa àwòkọ́ṣe ara mẹ́rin rí àwòkọ́ṣe àwọn òwòsàn àwòkọ́ṣe segredo láàrin àwọn èèyàn rẹ̀ lé tí wọ́n fi gbé láti nìkan sí nìkan ọlọ́run ojú kòrò. débi méjì àdébì ti fi ọmọdé tó fi méjì méjì adé ọmọdé ọmọdé mélòó ọmọdé mẹ́rin. wọ́n ní ọlọ́run tó lẹ́nu wà lọ́sọ̀tà sọ̀rọ̀ àtẹ̀lẹ̀. èmi náà ti mọ̀ ẹgẹ́ bí àdìsí àpò àwọn mọ́sílì. wọ́n ti sọ̀rọ̀ àtìlámọ́ pẹ̀lú ọmọdé mẹ́rin àdáwò àdàkáàdì

nígbà tó ń bẹ lọ́wọ́ ọdún mẹ́rin àbẹ́bí ìṣòro pẹ̀lú àwọn pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ ń ṣòro. wọ́n ti di ìwà bẹ́ẹ̀ wọ Muhammad àbúrò ayé náà. nígbà tí wọ́n lọ́wọ́ ní àtẹ́lẹ̀ fa àkàzáàbù fàtọ́wọ́ àrùn ọba sáà ní ìwà Muhammad ọ̀rẹ́ka yóò ṣe. tí àwọn akẹgbẹ́ wọ́n ti ń kú àwọn ẹni méjèèjì tí wọ́n gbà àjẹ́sì fún torí pé wọ́n fi wọ́n wá wọ́n wá ní àwòrán kí ni àwòrán ni wọ́n wá. wọ́n kàn ní báwọn ọ̀hún tó ó jẹ́ kí àti ká. nígbà tí wọ́n fọ̀tọ̀lọ́ àgbo bá fi ẹ̀yìn nígbà wọ́n bá ti darí báyìí pẹ̀lú wa Muhammad àwọn ìwádìí wé ẹni kí ló ṣẹlẹ̀ yìí fa akọ́jà bọ́ọ̀lìbà ọba mú ọkà rẹ́bì ọba gbé jáde fàtàkọ́jà ánìhù àyàtọ̀ wọ́n bá ń lé ẹ̀mí gbẹ́gbẹ́ jáde yìí wọ́n bá ń fa àwọn ẹ̀jẹ̀ lílì nǹkan wọ́n bá ń fà á jáde kúrò sí ẹ̀mí wọ́n yọ wọ́n yọ wọ́n yọ fàmọ́ọ̀lá áàtì yìí á ń bọ̀ ṣàìfọ́ọ̀nì ó wá ní eléyìí tá a yọ sí o eléyìí ní ìpín ṣàìfọ́ọ̀nì tí ń bẹ nínú ẹ̀ ní ilẹ̀ mọ̀mọ́mọ́ kò fẹ́ kí òní rẹ̀ wá o òun náà ni ṣàìfọ́ọ̀nì tí má ṣe kí ni ìṣe ìtọ́jú kan ń gbà wọlé tó fi kan ń pa wá láti ẹgbẹ́ kí ni ìṣẹ̀lú wọn ni áàtì yìí eléyìí ni ṣàìtọ́ ìgbé ń bẹ lára ìwọ Muhammad sallallahu alaihi wasallam summa masalahu fi sáfì ní záàbì ìgbèlúmọ́ ìdẹ́gbẹ̀ ọba tó ní ọgá tó lè ta góòlù ọba pọ̀ pẹ̀lú ìdẹ́gbẹ̀. summa làhánàwò nígbà tí wọ́n pọ̀ pẹ̀lú ìdẹ́gbẹ̀ tó ní wọ́n fi ọkọ̀ yìí débi ní tó máa. wọ́n bá ṣàtúnṣe ọkọ̀ yìí súnmọ́ àdáàmù ìgbàgbáàlì lẹ́yìn ilé wọ́n bá gbá èyí ìta àtúnṣe ní tí láyà lẹ́nu wà mọ́tò sí wọn ni ọ́. sọ̀rọ̀ lọ́wọ́ kálí kò ṣẹlẹ̀. قال وجاء بالمال يسعون إلى وجهه àbọ̀ àbúrò àti ìwà ó bá ní àwọn ọmọ tí ó ń kò tí wọ́n lọ ṣeré wọ́n bá ń sá lọ wọ́n bá rọ́ lọ sọ́dọ̀ ìyá àlejò Muhammad wọ́n ní àwọn ọmọ ìyá ní sí ìrọ́wù àwọn tó yá nílé àwọn tó wọ́n lọ sọ fún ìyá àlejò Muhammad yìí wọ́n jẹ́ àwọn tó yá nílé wọ́n jọ wọn mú ìkẹlẹ́ fàbọ́ọ̀lù ìdílé Muhammad àkọ́jú kúndìlà ìdílé Muhammad àkọ́jú kúndìlà àwọn ẹgbẹ́ ń sá lọ wọ́n bá lọ sọ fún ìyá àlejò Muhammad wọ́n ti bá wọn ti bá kọ̀ ọ́nà wọ́n ti bá kọ̀ ọ́nà. sọ̀rọ̀ lọ́wọ́ àìsàn fọ̀tàgbáyò mọ̀tẹ́kẹ́lá láwọ́lì. wọ́n nígbà tí àwọn bá gba nínú ọ̀pá ọ̀sẹ̀lẹ̀ pẹ̀lú ẹ̀kọ́ àmọ́mọ́ sọ̀rọ̀ àgbẹ̀lẹ̀ àwọn bá rí i pé àwọn àlẹ́bí ti rí i àlẹ́bí ti yí apádà àwọn àlẹ́bí yí padà ó ti yí láwọn padà àfọwọ́ àwọn àfàwọ̀ alẹ́ ọ̀mọ̀báyì ó ní wà fún tún àrọ̀ àtàrọ̀ méjìlélẹ́sì tìfọ́lì yìí àfàwọ̀ alẹ́ sì ní kódà yìí tí wọ́n gbà rẹ igbá ìyàlẹ́dùwà ọ̀mọ̀mọ̀ òun ti bẹ̀rẹ̀ wọ́n tẹ̀sí ìmáyà kí wọ́n ti padà sí nígbà tó ń bẹ kékeré ọlọ́pàá tó. gbogbo àwọn nǹkan tí màá kọ́ lọ́mọdé bí irọ́ pípa bí olè jíjà bí olè kéré ìwé Muhammad òṣìṣẹ́ jíjà náà kò ní lára sí. látara ìmójútó tọ́lọ̀ bá ń fún àríwá Muhammad. láti pàṣẹ bí wọ́n yá tẹ̀lé yìí tọ́lẹ̀ akọ́ṣẹ́ sí èyí ẹnìkan ní láti rí ọlọ́run ṣe kan pé nítorí káde bá a máa ṣe kí ni máa tẹ̀lé ìbádọ̀ láyé wà á lọ sóòrò ní ọ̀ṣun. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه أرجو الله تعالى أبو إيكي الله أبي الله فلك ومحمد صلى الله عليه وسلم إن تأكيو òun náà ni ìmójútó àbí ìkòtùṣàkólẹ́kà tọ́nà ọba ṣùgbọ́n ní ìwà nítorí iṣẹ́ tọ́lọ̀ ọjọ́ ẹgbẹ́ sùn kí ni sọ́nà nùbúrúwà ìṣẹ́lámẹ́sì táwọn àtẹ̀lé kí ni sọ́nà rìsáàlà ìṣẹ́lọ́tìṣẹ́ tí ó kárí gbogbo àtàlà ayé níta àjọṣùn oníṣẹ́ ẹ̀rú sọ̀rọ̀ ọ̀gá wa nígbà tí ìsìnkú táàkì máa ní ọlọ́run bá ti sọ̀rọ̀ lẹ́yìn wa Muhammad táàgbẹ́ sí òjì jẹnikẹ́ni tó fi já sí pé ẹni bá fọwọ́ sí àlè lórí ilé tó bá tẹ̀lé òkú ti sọ̀rọ̀ kò sí fún ẹ̀dá kan lórí ilẹ̀ tó ti wà mọ́hàmà lọ. lórí ẹgbẹ́ tá a bá àkàbá sọ̀rọ̀ nígbà yìí a lè gbọ́ lọ́rọ̀ rẹ̀ tó bá bá tọ́ lọ́rùn àtàlẹ́ nìyí. àwọn sì ní àfọ́ tó lọ lọ́ ẹ̀sìn tí ò bá fi àlẹ́ sì mú àti ẹbí ìjọba àìsíta ọ̀rọ̀ rẹ̀ àfọ́ àwọn kọ́ àmọ́ àpọ̀rọ̀ rẹ̀ látara wípé adífẹ́ àgbà fún àdẹ́bí mọ̀hámà torí pé kò sẹ́ni tó pa lórí àdẹ́bí inú ẹ̀sìn yìí àdẹ́bí ló pa lórí gbogbo ìyẹn inú ẹ̀sìn. Dàbà á ti súná lọ ìjà náà làwọn máa ní bẹ́ẹ̀ bá kọ́ wa lẹ́sìn bẹ́ẹ̀ bá dúró èsì fún wa ẹ fún wa ní ìtọ́nà ọba wí ìtàkùn ìyẹn àtúnyẹ fún wa gbogbo ohun tó bá yẹ sí ìtọ́nà ọba wí ìtàkùn wí kó tẹ̀ tó fún ọkọ̀ àdá sílá kò bá àdá lọ́wọ́ nígbà tó ti dákọ̀ lọ́wọ́ àti ìgbàlódé wà lẹ́sẹ̀. torí pé wọn kó ìwà ìgbà ìgbà tó wà lọ́wọ́ bá ṣe. torí pé wọn wọ́n lé wọn ní báyìí mọ̀hábà ní ẹwà wọn lé wọn lọ sí bá nàní. èyí tá a sọ yìí ní gbogbo àwọn àfa táwọn èèyàn tó ti wájú lónìí tí wọ́n ń tẹ̀lé wọn bí àbẹ́sẹ̀ ìdákọ́ṣe wọ́n ìwọ́n tẹ̀lé nínú àti ìdìkan àdìsí náà ló làbí yà alẹ́pàtì bá ní máa àbámtu ṣẹ́yìn mímà dáadáa àmàlùdà ìlíyà yàmúnà bìí wàmúnà bìí alẹ́pàtì wà fọ́sàtì alẹ́pàtì ní òwò kankan láyé nínú tí àwọn ará àwọn ilé àìmọ̀kan àná tí wọ́n máa ń rò tí wọ́n fi ń kọjú ọlọ́run bá wọn àbí tí wọ́n fi ń ṣe ọlọ́run bá wọn ìlà lè nà lẹ́yìn àyàfi owó ìkànnì olówó ẹ̀jì. Màṣẹ́jọ́pọ̀ yìí ẹlòmí lè máa lọ pé à tó máa ti dẹ́gbá nígbà kékeré òun ti sọ̀rọ̀ àbájẹ́ ẹ̀mí àmọ́ àkókòrò ṣẹ́nà pé tó lòun ti rà ní. Ẹni bá bíṣọ́ bá bí àbájọ́ ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ẹlẹ́bí ní ọ̀sẹ̀ tó bá yẹ kí lọ́bí òpè ọ̀pẹ lẹ́sí gbogbo àwọn ọ̀sán wọ̀nyí ní tí ò dáa ni tọ́lá òní aláṣẹ ìdí rẹ̀ àlẹ́bí ní gbogbo táwọn èèyàn bá rò láti ní àgbà yìí òun ò rán yìí

àbábọ́dá ó lè jẹ́ lágbájá ó lè má jẹ́ lágbájá àbẹ́bí níbi tí wọ́n tún èdè òun ṣe dé gbogbo àwọn ìgbàjọ́ yìí rí ìwù bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe òun bẹ́ẹ̀ ni wọ́n ń kọ́ ìwù kò ṣe lè fún ìgbà àgbà méjì. ìgbàgbọ́ tí wọ́n jẹ lè yí ọlọ́ọ̀kú wa kó lè wà ṣe. ẹ̀wọ̀n ní bàtà ìgbọ̀ yìí àyẹ̀wò wọn máa máa òbí ti òṣìṣẹ́ òṣìṣẹ́ àti àdàbí. àbíkáwé kò tí ì àlẹ́bí ni kúrùtù lẹ́yìnlẹ́sẹ̀rì nìbáàdì fìdíyàdì mẹ́kà wàdáàlù fi rọ̀há ìlẹ̀kọ́lá mọ̀háàdìhà àlẹ́bí lọ́wọ́ náà sọ yìí ẹ̀rí àwọn ọ̀dọ́ mẹ́kà tọ́tẹ́ ìlú mẹ́kà nígbà yìí wáyé àwọn ọ̀dọ́ yìí àwọn jẹ́ nìkan tó dá sí àwọn máa ń tẹ ẹran fún àwọn aláàbọ̀ǹtàǹtà ẹ̀. àlejò ni bàbá wọn tẹ ẹran fàkúntù sọ́ọ̀sì ní abúkírù ní gbọ́dọ̀ ní àgbà adékalẹ̀ àgbà adékalẹ̀ àbákàtà fìhà yóò sọ̀rọ̀ bí àlẹ́ ti jẹ́ ní ṣe o ẹ̀yọ́ ẹ̀sọ́ fún wa àlẹ́ ti dára dára ó lè wọ́n ṣòwò. àdìgbà máa bá kọ̀ọ̀kan ní jáde ní ìsìn sọ̀rọ̀ bá àbá àwọn òwe ẹ̀rọ wá ṣe yìí kò lè kọ́ táyà kò dá àbá kò lè kọ́ kúlọ́mbà kò dá àbá kò lè jẹ́ bábà kò dá àbá ìjẹ́ká mẹ́ta kò dá àbá wà dá ìròyìn wọn sọ. àmọ́ṣẹ́ ẹni tí bàtí bá fi fún àwọn èèyàn lẹ́nu tí àwọn èèyàn bá ti di sọ ìbàjẹ́ sí nǹkan ìwọ̀ ìyíká ìlú wọ́n máa ṣe ìbàjẹ́ báyìí wọ́n máa dìbò náà wọ́n máa dìbò náà. àwọn àbá wọn sọ fún wa yìí wọ́n ní ẹ̀ nígbà tẹ́ ti jìnnà sí tẹ́lifí òkè bá èyí wọ́n fẹ́ yẹ lọ́dọ̀ fún wa níbi yìí. ẹ̀gbọ́n àti ìyá ní ti àyè ò làbẹ́ẹ̀lì kẹ́kọ̀ọ́ wọ́n lò sí àpá àná. ìyá ní kò bá tẹ́lẹ̀ kẹ́jọ́ kò délé ó ní ká àbọ̀ máa ndị ebi ó pa yóò makata tí wọ́n ti wọ̀ ní maka. a sì máa mú kí àdábà yàtọ̀ kìtìyà òun wá fẹ́ lọ ọ̀run maka yìí kí ló fẹ́ lọ sí ẹ̀jẹ̀ tọ́ba ní sáwùrù òun náà ní ọ̀rọ̀ òun àwọn ọ̀rọ̀ tí sọ ní bàbá wà lábẹ́ tí wọ́n sí abẹ́ tí wọ́n mọ̀ sọ ìtàn ìgbà àlejò náà fẹ́ ṣe wẹ̀ gẹ́gẹ́ bí àwọn ọ̀dọ́ lọ́dà tí wọ́n ti ní mọ̀ṣọ̀mọ̀ṣì nígbà tí wọ́n sọ bọ́ọ̀lù ẹ̀dẹ̀ náà fà bọ́ọ̀lù ẹ̀dẹ̀ náà yà ọ̀rẹ́ ẹ̀ wá ní òjìlá yìí fà bọ́ọ̀lù ẹ̀dẹ̀ náà tù àtàjì tù àwọ̀yà dáàrí ní dúwúrí mọ́kà àlejò wọn Muhammad sọlọ́wọ́ àlùfẹ́lẹ̀ àlejò ní òun bá wọ bàtà débi wípé òun bá ara wọn nílé kan nínú àwọn ilé tí ń bẹ nílùú mọ́tà. nígbà tó ń bá wọnú léyìí fọ̀tẹ̀lìsù áfífà bìlùmọ̀wábí wàlùmọ̀lọ́rì àdìbẹ̀sí lọ́gbà tó ń bá wọnú léyìí àwọn bá wọ áfífà kí náà áfífà òun orin yìí àwọn bá gbọ́ fún ọkọ rẹ̀ kò wá sórí nìkan wọ́n ṣe ń lùlù sí gbogbo àwọn nǹkan tó máa fi ń kún orin tí ìyá fi máa tó àdúgbò lẹ́sẹ̀ padà ọ̀tún ọdún àdúgbò. fàkúntùmọ̀ hẹ́ẹ́dà àwọn bá sọ pé kí lélẹ́yìí kọlu tàzáwọ̀ àti fùlàtò fùlàdàtà àwọn àbáṣàbáṣà òkè gbé àwọn. Um, ṣé kí lè dè wọn kò bẹ́ẹ̀ lè kí lè lè ó lè sí ìwádìí ọ yá sọ fún ọ ẹnìkan ní ṣègbéyàwó pẹ̀lú ẹnìkan ọkùnrin kan fẹ́ ìyàwó ìtòsílẹ̀ wọn àdébí báwo tí wọ́n kọ́ ni àlùkò ṣe àgbàgbé wọn ọ̀tá tó máa ń pàdé ìdílé pé àlùkò bẹ́ẹ̀ ní ẹ̀sìn kò sáà tó nínú ẹ̀sìn. Ìgbà tá à ń sọ yìí, ọlọ́run tí ìsọ àlẹ́wọ̀ abọ́lá ti ò ṣe wọn. Àmọ́ wàhálà tó dé lórí ni pé ọ̀pọ̀lọpọ̀ àmọ́ àwọn olùdákìlá wọ́n lé lẹ̀ fún wọn ni wọ́n kó. Túbọ̀ yẹn kí wọ́n kà á dé là, wọ́n máa ń gbọ́ wọ́n máa ń tí ò tán wọ́n mọ tó yẹ wọ́n mọ tí ò yẹ wọ́n mọ tó yẹ ká ṣe wọ́n mọ tó yẹ ká ṣe àmọ́ kí a fi dá bá ní Yorùbá bó o bá ṣe lóògùn lórí. ìkọ́nà àdúgbò wa ọlọ́run máa ṣe dáadáa fún àbá àyà. àbá yìí à ń pè ní ṣéèkì làbí látàrí. nígbà tí lẹ́kùn bẹ́ẹ̀ ni wọ́n lè lẹ́hìn àbí náà lọ́wọ́ tí wọ́n jáde tí wọ́n ní gbogbo ẹni lọ́ba gbà sí tó ń wá nu onítọ̀hún ní nẹ́tíwọ̀kì ní ara ni. ẹni ò bá ní lára bá bá gbà sí tó bá gbà kò ṣe bí kò ọ̀rọ̀ yìí lọ ṣẹ́kùn àti ìkùn ha ló máa ṣe lẹ́nu ọgbà àfáà rẹ̀ àfáà yìí lórí ẹ̀ sábà wò lórí ìwọ́ yìí. òkú bẹ tẹ̀bá tún náà tó kọ bá yóò tó lẹ́bí. àfáà yìí sọ̀rọ̀ yẹ nǹkan bí ìjẹ̀ ìta afẹ́fẹ́ jáde jùlọ. Àfá yìí ni ẹ̀yà àfá tẹ́lẹ̀ jẹ́ àdìkù láti fi bẹ̀rù yín. Èmi ti dáwọ́ o, òdò dáwọ́ o. Torí àti ìyá máa ní o, torí yóò gbà ó. Èmi ò sọ̀rọ̀ pé èmi ti dáwọ́ o, èmi ò sọ̀rọ̀ wá o, ẹ̀yin ẹ̀ dáwọ́ o, ẹ̀ tí wá o. ní ìjẹ̀ náà àwọn olùsúná ló wá pé ṣéèkì láti mú ilé ọ̀rọ̀ ẹ̀gbọ́n ṣéèkì ayé káfọn àbáyé ilé ẹ̀gbọ́n àwọn bá dé wọn mà. àwọn ilé ẹ̀gbọ́n ti gbé kú e, ó ti mọ wọn olórí burúkú ni onídàá púpọ̀ bẹ́ẹ̀ sí ìgbà pàdàpà. àbá ìbá mú jẹun fẹ́ẹ́ kọ́ ọ̀rọ̀ ẹ̀sìn áàbì. ọ̀dọ̀ bá bá ṣe wọ́n ṣe ìtàbí àbá àbá ìṣẹ́ sọ pé kò sọ̀rọ̀ fáwọn òṣọ́ òun ò sì torí wípé ọ̀rọ̀ tó ń onígbẹ́ tó ń gbé òun táwọn tó ń àwọn ti fi bẹ́ẹ̀ ti tó ẹ̀sìn ẹ̀sìn kó làwọn fi bẹ́ẹ̀. àwọn ìyáwó ọ̀sẹ̀ àgbèjẹ́ bí àwọn ìjẹ́ ẹ̀sùn àwọn ọ̀sẹ̀ ìlò òògùn ní ìsìn ìsìn ẹ̀sọ́ọ̀sù tí ó jẹ́ ẹ̀sìn náà. àwọn ìyáwó pààrọ̀ lónìí wọ́n ń dẹ́kọ̀ wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n nílò ìdìbò lọ́jọ́ orúkọ àgbà wọn ti wọ́n ṣàbúrú bàbá àtàwọn sì tó ń kọ ọ̀rọ̀ sí àwọn tó ń kọ ẹ̀ka àwọn sì ń bá wọn rẹ̀ nígbà dára ṣé káwọn akọ̀ǹkọ̀ tó máa káwọn akọ̀ǹkọ̀ tó máa tà àwọn rẹ̀ yìí nítorí ẹ̀ àwọn tó ti bá wọn sọ. ìwọ́n kà sí báyìí ibi tá a ti àlọ́ ní sáà ìwà mahama àlẹ́ ti gbọ́ tí wọ́n kọ sí tí wọ́n lálùjù gbàtà wọn lálùjù àlẹ́ ti ṣe wọ́n ṣe orun fún àtẹ̀lẹ́ fàtàlàkù àìsàn arábìnrin àbájọ sọlọ àbẹnú àbájọ lẹ́ni táwọn fẹ́ máa wo tí wọ́n ṣe kéde ìfẹ́ wọn ṣe ṣé àgbà pé bàbá àsọlù wọn ò tí ì sọ àlejò àwọn àbí òṣìṣẹ́ alábìnrin wàdára bàbáwò àgà àbòsí ní báwọn ṣe tó kúrò àyè ọlọ́ọ̀kan yóò yá àwọn bá sọ̀rọ̀ náà wà ní. Ànábì ní fọwọ́lọ́ọ̀hì máa àìkọ́bà ní ìlà mẹ́sùn ṣáàpù. Ànábì láwọn òdìdé ibi tó lọ ṣe pé ọlọ́ọ̀dì ọlọ́ọ̀dì bí àwọn ẹlẹ́jú pa àwọn aṣọ lọ. Ànábì láwọn òdìdé sọ̀rọ̀ lọ́wọ́ àyùsẹ́lẹ̀ àyàfi òòrùn títa rẹ̀ tí máa ń tàyà lára òun ló ti àwọn ìbí àṣẹ ti fẹ́ jókòó ó fẹ́ máa gbọ́ orin ọlọ́run nítorí máa fẹ́ jẹ́ ló ń ṣe pé òun bá ti ní òrìn òrìn sọ́dọ̀ tó wà lọ́wọ́ abẹ́yìn mọ̀tẹ́lẹ̀. àlẹ́bí tó wá dé nígbà tó lọ́wọ́ ṣe lójúṣe àlẹ́bí wá lóye ò dá àyíká wá ní ṣèbí wọn lu bàdírì tẹ̀lé wọn lu bàdírì pàdé àti wà wọn bàdírì nínú ìlú nàìjíríà. a rí pé àwọn èèyàn lónìí ẹ̀sìn yìí. àbẹ́bí fẹ́ gbóore ọlọ́run tí ó gbóore ọlọ́run kú lò. torí pé nígbà tá a bá sọ pé òṣìṣẹ́ kí wọ́n máa sọ pé ṣùgbọ́n òun náà ti dábùú lórí ìlànà ṣé àwọn tó máa bá a tó kọ́ yìí mo dé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó bá lọ́pọ̀ jù. ẹ̀sìn bá ti ṣìkà àlọ́ òun ṣe é rí òun tó bá ọtí alóhùn wúrí òwúrúbá iná alóhùn káàdì òwúrúbá olè alóhùn káàdì òwúrúbá olóńgbàdì. mi ò ṣe é rí rárá láyé ànábìwá ọ̀hún láti pàdé wọn. ìkọ́sẹ̀ ti bẹ́ẹ̀ ànábìyẹn lè sọ̀rọ̀ sórí mùsùlùmí máa tẹ̀lé. ànábìwá ni fàrọ̀jáàtù ìdá sọ́ọ̀lì ànábìwá pàtàkì sọ̀rọ̀ rẹ̀ fàkọ́ọ̀lá máa máa ń sàmọ̀ àdì ọ̀rẹ́ kí ló lọ ṣe dànù. fàkúntù máa bá àdùkú ṣe ìta ṣùgbọ́n àgbàdùkú òun bí lẹ́bi rọ̀ àìsù alẹ́bùwá dàbẹ̀ rẹ̀ nínú ṣe ìta náà. tó wá ti bí bẹ̀ sí lábẹ̀ kan kí ló lọ ṣe ó lọ ṣe kankan. ó lọ fún ọ̀rẹ́ rẹ̀ ẹ̀rù tó ṣẹlẹ̀ nítorí pé òun fẹ́ ṣe nǹkan òun wọnú ilé òun bá wọn tí wọ́n lu àdùgbò òun fẹ́ yíwọ́ lòun ti dóko àbọ̀dọ̀ tẹ́lẹ̀ ní ọlọ́run kò wúlò ó. àdébìwọ́ sọ pé ẹ̀ẹ́mẹ́ẹ̀jì ní nǹkan báyìí ṣẹlẹ̀ fóun láyé tó já sí bí ọlọ́run ti dá àbòbò òun tó òun kójú wà lẹ́yìn. sọ̀rọ̀ bá wù ú àdéhùn sọ̀tẹ̀. ẹ̀yọ́ tó sọ̀rọ̀ bá wa àwọn àlùfáà ní min zalika àtà àkàràmàlélá àlọ́jáda bí lògbòrò wà wà kọ́nà ilé ìṣẹ̀lẹ̀ sí ni kọ́nà ọba tó ṣe mí ní ààrẹ yìí kó tó fún mi ní kó ṣe bí ó ṣe ló ọba wa. tá a bá wo ìnáyàtò wọ́ọ̀lì tá a bá wo àkólé náà àti àkójútó ẹni ọba ń kó bá bàa ti sí bàjẹ́ kan àti kejì ó ní wọ́n fẹ́ lò ó láti wọ́n lè yà. kí ọlọ́run fi wá ṣe máa lò wà Muhammad kéde àtẹ́lẹ́ máa wá pẹ̀lú lọ́lọ́run fi ní wà bá ní akọ awọ́sù la ẹnikẹ́ni tó bá tẹ̀lé ní Muhammad àkọ́lé akọ awọ́ ó tẹ̀lé láti tẹ̀lé àti àtúnfà ní ọ̀dà àdà. Wọ́n tẹ̀lé á máa tẹ̀lé àdàbí ní gbogbo ìṣe àyàfi ìṣe tó máa sọ pé àdàbí nìkan ló ṣe kí ni àdàbí nìkan ló wà. bí ìyẹn bá wá tẹ̀ lábẹ́bí ní gbogbo ìṣe onítọ̀ ó sì máa jẹ́ àlùbáríkà ó wà láyé ní kò sí láyé ní ìlú ní lọ látàrí nàìjíríà lónìí á rí pé àwọn mọ̀lẹ́kà sí àti àdàbí wọn máa lọ́jà àwọn àtàwọn kọ́ mọ́tà pẹ̀lú ojú dáadáa àwọn tẹ rí tó tẹlẹ ń kòtò kọ́ra mú o kí wọ́n sì bàbá mú sí ìjà àmọ́ ẹni tó bá ronú kí bá máa ń ṣèwòye sí ìkan dáadáa yóò yẹ ẹ̀kọ́ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ bẹ̀rẹ̀ kọ́ bẹ̀rẹ̀ sọ fún mi nígbà tó ní kálukú sọ àbá rẹ̀ àwọn àdàbíyá àwọn ajá ìjìnà wọ́n yẹ jáde ìwé àfọ àwọn afọ́nmi.

wọ́n ti ṣe wá àti two thousand and five eighty three years wọ́n ti ṣe wá àti ìyẹn kọ́ lọ́wọ́ àwọn wá rí àwọn àjá ibù kan lára bàbá wọn tó jẹ́ sí pé àwọn tá a bá tó ní súnà lónìí ẹ lọ wò ó báwo ní súnà bá fẹ́ fi ọ̀rọ̀ àwọn lọ nígbà táwọn wá sọ̀rọ̀ wa wọ́n ní bàbá àwọn ọ̀gbà tó yìí. bàbá àwọn ọ̀gbà tó yìí. bẹ̀rẹ̀ tàbí ibi tó wà lọ́sùn fún èèyàn. ẹ̀ṣẹ̀ yìí ò jẹ́ tuntun. èyí tó wá sọ fún wa fún wa fún wa lẹ́mìí wọ́n ní bàbá àwọn òṣòògùn rí ọlọ́ọ̀ba lọ́gbàlá lé láti ìpìlẹ̀ gbé sí ayé wa tí wọ́n ti láyé láyé ẹ wá wú àsìkò tí àwọn bàbá yìí ní àpá kí ni ẹni ní àpá ẹ̀kọ́ pẹ̀lú àwọn ogun rí ogun rí iná bí òyìn bàbá yìí ẹni ọ̀kan náà láàrin àwọn ogun. ó ní àtúntà pé a ṣé kàmálù dín àdàbí rọ̀ ìmọ̀ lọ́wọ́ tààdà rámọ̀tò lọ́wọ́ àti àǹfààní wọn kí ẹ̀kọ́ ṣòògùn lásìkò ní àti ká má ṣòògùn ká tó tọ́ lọ́hùn àwọn àbá àti ń sọ tìbẹ́tìbẹ́ wọ́n wá lórí òòrùn lọ́jọ́ kan ní ìlú lọ́rùn bàbá ìwà káwọn jàmbá sẹ́yìn wọ́n bẹ̀rẹ̀ ṣàdóòjù ṣe é mọ̀ pé lọ́wọ́ fẹ́ ṣàdóòjù oníkàtúndà sáyẹn abẹ́ẹ̀kọ́ tọ́lá tó lè ṣe kọ́ abẹ́ẹ̀kọ́ bàbá ìwà ní ìyọ̀ lọ́rùn àwọn òṣèlú náà wọ́n kọ́ lè yọ lọ wọlé ayé pé láti ọdún òdìdó ayé olùṣèṣì náà yìí rọrùn ní fún wa wọn ò tú wọn ò ti bẹ́ẹ̀ tọ́lọ̀ tí wọn ò tú olùpa wọn lélẹ̀. sábà wá sọ nípa òlù kí ẹ̀ka kòránì kìrìtẹ̀jì ní kí wọ́n ka Quran pẹ̀lú àwọn ọ̀dà áfíríkà àti wàhálà pé o lè ké báyìí o lè ké báyìí ọlọ́run kò bá kàwé lè fi àwọn ẹgbẹ́ bí. èyí tó wá gbà tù nínú wà ní pé ádà kí lè sí ẹ̀kọ́ bàbá ìsọ pé ẹ̀yọ́ wọlé kéwù ni ẹ bá fún àgbà kankan tẹ bá rí àgbà kankan tó wá ka kéwù yóò bá kàdá ẹ bá kàdúrà fún mi. àbáwọ̀ sábẹ́ bá kéwù lẹ́gbẹ̀ẹ́ wọn. bẹ́ẹ̀ ká dáadáa wọ́n lè jẹ́ kí náàwù wọ́n lè jẹ́ kí fọ́lùtù wọ́n lè jẹ́ kí àwọn ènìyàn fẹ́. àtúbọ̀tán ni wọ́n wọ̀ àtúbọ̀tán ni àti wọn. àti ọlọ́run àgbà gbogbo àwọn àfọ àwọn tí wọ́n ti lọ tí wọ́n báwọn ṣe kú nítorí fún wa o àwọn tá à ń bẹ náà bọ́ọ̀ jẹ́ àmúṣọ ní tàwọn yìí má ṣe àbẹ̀wò níwájú ọlọ́run àná ọlá àjọ kan ṣọlá lọ ọlọ́run subahana kàdà òhùnà wọ́n ti hábì àṣà àwọn àgbà àyè àyè àyè àyè àyè àyè àyè àyè àyè àyè